إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله لين بتي àparí ọ̀rọ̀ lórí àsọ́lá ìhun àwọn tó jẹ́ májẹ̀mú rẹ̀ àwọn orígun rẹ̀ àwọn ọ̀ràn yẹ rẹ̀ àti àwọn nǹkan tí akọ̀ kaṣe ń bẹ́ ma ba ìhun jẹ́ àbáwọn èyí tí ó bá jẹ́ náà abábáwa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó jẹ́ mustahabat èyí tó dá kamọ̀ṣe nínú oorun èyí ń jẹ́ ṣókí nípa ọ̀rọ̀ àsọ̀lá èyí tí a tún máa gbéyàwó òun náà ni arruknu thalith min arkani al-islam orígun kẹta nínú orígun islam wàhúwà rọ́kùnù zaka òun náà ni orígun tí a ń pè ní azaka tá a bá wo ọlọ́mọba subhanahu wa ta'ala asaba máa da asọ́lá papọ̀ mọ́ azaka tí ó bá ń sọ̀rọ̀ nínú alkùránù karim بين ni anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a máa dà wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà wọ́n sọ fún wa pàtàkì tí a ń pè ní azaka azaka tọ́bá lò gẹ́gẹ́ bí ta sọ asábà tọ́ka sí orígun ìkẹta nínú àwọn orígun islam wọ́n máa lo gbólóhùn asọ́dakọ́ láti lè fi rìfẹ́ sí àzàká bó ti ẹ̀jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà gbólóhùn àsọ́dàkọ́ ó fẹ́jú ó kẹnu ju ìtànpé ní àzàká lọ torí pé àzàká nǹkan tó ṣe wípé àwọn àfọ́ oní ṣẹ̀ríà wọ́n define rẹ̀ wọ́n ní àtàábùdù لله بدفع مقدار مخصوص من مال مخصوص بشروط مخصوصة إلى طائفة مخصوصة هنا نكسن لنوبة تلوي في كم òǹdíwọ̀n kan nínú dúkìá kan kí a fún àwọn èèyàn kan pẹ̀lú májẹ̀mú pẹ̀lú àwọn májẹ̀mú kan tí wọ́n gbé kalẹ̀ tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ definition tí a gbé kalẹ̀ yóò tún yé wa sí kásìn lọ́wọ́ ọba pẹ̀lú pé ká mú òǹdíwọ̀n kan nínú dúkìá kan ká fún àwọn kan pẹ̀lú àwọn májẹ̀mú kan eléyìí ní táǹpẹ̀ ní àlùsáká ṣùgbọ́n tá a bá ní sọ́dọ́kọ̀ a lè lò ó ká fi replace gbólóhùn àlùsáká ṣùgbọ́n gbà ní ó lè mọ́ túmọ̀ sí kó ṣe wípé yóò tún fẹjú jù lọ so ló fi jẹ́ wípé agbọ́dọ̀ ṣùnpínyà láàrin sọ́bákọ̀ lásán tí ó túmọ̀ zaka àti sọ́bákọ̀ tó túmọ̀ zaka zaka orígun ẹ̀sìn lòun ọ̀ràn yẹn ní lórí àwọn kan nínú àwọn dúkìá kan fáwọn èèyàn kẹta gbọ́dọ̀ fún tí àwọn mọ́jẹ̀mú tó bá yẹ kí áwò tí àwọn mọ́jẹ̀mú yẹn bá pé yóò máa jẹ́ ọ̀ràn yẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní wa ma umiru illa liya'budu allaha mukhlisina la'uddin hunafa wa yuqimu as-salata wa yutu az-zakah ọlọ́run ní ta pa wọ́n láṣẹ òun náà ni pé kán ṣe ìbádà fún allahu subhanahu wa ta'ala mukhlisina la'uddin ẹ̀sìn kí wọ́n ṣe nítọkàntọkàn fún ọlọ́run subhanahu wa ta'ala bákanáà hunafa gbogbo tó ní ṣe pẹ̀lú ẹbọ ìwà orogún pẹ̀lú ọlọ́mọba kan gún ikúrò lẹ́ wọ̀ ìkímù sọ́lá kẹ́ndẹ̀ gbé òun dúró àti ṣàlàyé ń pa irun wọ̀ yóò zaka kí wọ́n dẹ̀ yọ zaka ṣẹlẹ̀ yìí sọ fún wa wípé ọ̀ràn ẹ̀yẹn ní káyọ zaka fún ẹni tí ó bá ní dúkìá tí zaka wọ́ so ẹni ó bá ti rí pé òun rí nǹkan kó jọ ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ tá ń pè zaka torí pé gbà mí ó é ṣe kí zaka èèyàn léèyàn lórí ń bi nǹkan kan kó èèyàn léèyàn lórí ń bi nǹkan mi bá jẹ́ pé a bá ti dúkìá kó jọ a ni zaka wọnú àwọn dúkìá wa kí tí bákan náà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ní fàyíntáàbù wa aqamu as-salata wa atawu az-zakata fa ikhwanukum fi ddin àwọn kèfèrí tán bá fi lè gúrí kúrò bí iṣẹ́ kèfèrí wọn tí wọ́n ṣe tawba kúrò bí iṣẹ́ kèfèrí tí wọ́n ṣe wa aqamu as tán bẹ̀rẹ̀ sí ní wọ́n ti di ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam nínú àyà mi ó ní fàyíntàbù àpáàmù sọ́látà wà áta òzàkátà fàkàlù sàbìláhùn àwọn tẹ múnú wọn tọba túbá kúrò ní ṣe kèfèrí tí wọ́n dẹ̀ ní ṣe ìkámọ́tù sọ́lá tí wọ́n gbé inú dúró tí wọ́n ṣe ìta òzàká tán yọ zàká ọlọ́wọ́ bá ní fàkàlù sàbìláhùn ẹ̀rì yìí wọn bákaná ọlọ́wọ́ bá sọ fún anábọ́wà muhammad sallallahu alaihi wasallam ó ní kúzin amwalihim sọ́bàkọta tutahiruhum wa tuzakkihim biha inna salataka sakanun lahum ọlọ́wọ́ bá ní mú nínú amwalu wọn dúkìá wọn gbánú àwọn dúkìá wọn sọ́dakọ̀ sọ́dakọ̀ ní ayé yìí yóò túmọ̀ sí zaka àbí nǹkan tí ó fẹ́ jújù bẹ́ẹ̀ lọ khudh min amwalihim sadaqatan tutahhiruhum kó máa fi fọ̀ wọ́n má wa tuzakkihim biha kó máa fi ṣe nǹkan tí ó jẹ́ àfọ̀ máa ti gbèrú fún wọn wa salli alayhim kó tún wá ṣàdúwà fún wọn inna salataka sakanun lahum àdúwà tó bá ṣe fún wọn eléyìí ó máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó ń sọ pàtàkì zaka fún wa torí náà a gbọ́dọ̀ gbìyànjú láti mú àṣẹ iṣẹ́ àwàta bá ní nǹkan tí zakawọnù dúkìá kákọ kádẹ̀ yọ àwọn nǹkan wọ̀nyẹn torí pé táà bá yọ eléyìí ní ewu ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní walladhina yaknizuna adh-dhahaba wal-fidda ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباؤهم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون Allah subhanahu wa ta'ala ni àwọn tí wọ́n kó fàdákà, tán kó góòlù àti eléyìí ni owó tí wọ́n ná ní àsìkò gbà yẹn bó ti ẹ̀jẹ́ wípé àti góòdù àti fàdákà in tó ṣì múlò ọrọ̀ tí àwọn èèyàn ṣì ń lé lásìkò táwà yìí ṣùgbọ́n ní àsìkò gbà a máa ná bí kọ́rẹ́ǹsì tí wọ́n fi ń ra nǹkan lọ́wọ́ ara wọn òun ni tó pọ̀ jù so gbogbo nǹkan táwọn èèyàn ná lónìí abẹ́lé náà ló wà ọlọ́run ọba láwọn tí wọ́n wọn àwá kí ń ṣe ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bá ní rẹ̀ muhammad sallallahu alaihi wasallam fàbàṣírù bí azabin alim fún wọn ní ìrò ẹlẹ́tẹ̀ ìlérò fún wọn ní ìrò yẹ ẹlẹ́tẹ̀ ìlérò yawma yuhma alayha fi nari jahannam ipe ìyẹ ẹlẹ́tẹ̀ ìlérò yóò máa jẹ́ titi wọn ọjọ́ tó ṣe pé gbogbo tí wọ́n láwọn kójọ ẹ̀yẹn àwọn ọlọ́wọ́n ọba di tíìlì irin tó ṣe pé yóò máa fi rí jahannam tí a sọ sínú náà jahannama tí ó wà gbóná gan fàtúkù àbí a máa fi jó wájú wọn a máa fi jó ẹgbẹ́ wọn a máa fi jó ẹ̀yìn wọn àwọn àfẹ́sì wọ́n ní prison tí ọlọ́wọ́ bá subhanahu wa fi wípé wọn ó ṣe bẹ́ẹ̀ tàbá ní káwò o náà ní pẹ́ni tó yẹ kó náwó tí ó fẹ́ náwó tí ẹni tí ó dìzáàbù kó náwó fún tó wá bá yóò ṣe kí yóò kọjú sí báyìí gbàtẹ́ni ẹ bá ń béèrè tí ó bá fẹ́ fún yóò padà kó ẹgbẹ́ sí tó bá yá yóò kẹ́yìn sí yóò yẹ́yìn padà tí ó máa lọ sọ́lọ́mọba subhanahu wa ta'ala ó máa tírìtì òun náà bẹ́ẹ̀ tó bá rí jọ́ngbìn di alkiyama

ẹ máa tọ́wọ́ ẹ máa jẹ́ ìtẹ́kọwà ara ń kójọ so eléyìí ó ń sọ fún wa pàtàkì yíyọ zaka anábíwá muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ẹ̀ ní ojú kámọ̀ wípé bí àwọn nǹkan oko míì tí yẹn kójọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bó sọ di nǹkan bí ejò tó ṣe pé yóò máa san ẹni yẹn tó bá di jọ́gbìn di alkiyama

responsibility yẹn ẹ̀wò náà ni kó máa wo àwọn àwo ni wọ́n deserve tó ń bẹ ní ọwọ́ òun right àwọn èèyàn kan ó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ṣe póhun ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lò ní sábà bí pé kí ẹ̀kọ́ yẹn kó lè bá kan àwọn tí wọ́n ní ẹ̀tọ́ sí tí ò bá wá yọ ìwé èèyàn bẹ́ẹ̀ ó ti jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má ti jẹ so òun ló fà tó fi jẹ́ wípé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìjọba gẹ́gẹ́ bí ìjọba ní àsìkò rẹ̀ àti àwọn kùlàfà àtàwà lẹ́yìn rẹ̀ ẹni tó bá yẹ kó yọ ráìtì tí ó bá yọ anábì sallallahu alaihi wasallam ó ní fa iná àhìrò ha àgbàlọ rẹ̀ túláàtì kò wá fi ń ṣe yẹn nìkan wàṣọ́tìrì máàlì wàṣọ́tìrì wáyà wàṣọ́tìrà máàlì àátúnwá dẹ̀wò rẹ̀ sí méjì àwọn afẹ́ẹ̀sì ní ní àátúnṣe kí ni àáfáìní ẹ̀ ní ìdájí tó yẹ kó yọ yẹn in addition sí nǹkan tó yẹ kó yọ nítorí pé kí ni ó ń sá kò fẹ́ yọ so ìjọba ní ráìtì àti gbà á forcefully lọ́wọ́ ẹni tí ó fẹ́ yọ so kó sọ pé ṣèlé mi mo lówó bẹ́ẹ̀ ni wọ́n lówó ṣùgbọ́n ọlọ́run ọba ló fún ẹ ní owó náà àti wọ́ àtowó náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ló nìyí nítorí ẹni kó ṣe é tí ó bá ti ní nǹkan tó ṣe wípé ó tó ní sọ fáṣì padà máa ṣàlàyé fún wa òun náà ní pé kí èèyàn yọ zaka dúkìá náà so kọlọ̀ọ̀bá kó sàánú wa tí èèyàn bá jẹ́ ní tí ó mọ̀ ń rò tó dẹ̀ gbọ́ nǹkan tá ń sọ yìí tó gbọ́ yé tí ó mọ̀ wípé ìtọ́lọ̀hún lòun sábàbí fún ó yẹ kóun jẹ́ ewu ọlọ́mọba tó ṣe yìí pé yóò mú nǹkan náà ṣe ẹni tí ó ń kówó jọ tó bá ṣe pé tí ó jẹ́ àti bọ̀tán rẹ̀ náà ni pé owó tó kó jọ yẹn tí ó ná òun náà lọ́lọ́wọ́ ọbó fi jẹ́ ń yá kí wá láǹfààní owó tẹ́yẹ̀ ń kó jọ tó ṣe yí pé ọlọ́wọ́ ọbó fi torí pé kí ọmọ lè rí nǹkan jẹ kí àwọn lè rí nǹkan jẹ kò túmọ̀ sí wípé in tó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó ń bẹnu owó wa kámọ́yọ́ so owó ta bá la fílẹ̀ fọ́mọ àtìyàwó àwọn aláṣẹ ṣírò rẹ kò ń ṣe àwọn ọmọ àtìyàwó ní ó ṣe ṣírò owó yẹn torí náà èyí ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìyàwó àbí ọmọ kó nífẹ̀ẹ́ rẹ̀ ju ara ẹ̀ lọ òun máa lọ jìyà nítorí pé kò yọ zaka owó rẹ̀ àbí kó tí a máa lọ jíyà nítorí pé kí ni ọ̀nà èrú ló fi rí owó ẹ̀ kójọ so ayé yìí a nǹkan tí ó tó nǹkan ni béèyàn kójọ kójọ láìpẹ́ yóò padà sílẹ̀ náà ni ìkanú àwọn olórí ìlú yìí tó ti ṣe ìjọba lọ ó kọ nǹkan kan bí ọjọ́ mélòó kan àbí bí ọ̀sẹ̀ mélòó kan tẹ́yìn ó ń sọ gbogbo nǹkan tó ṣe ipò òun kójọ so ẹni yìí sì wọ́n ní nǹkan bí 94 years old àbí nǹkan kan ni so any moment tó wá kú in tó fílẹ̀ èyí tó bá àwọn èèyàn jàlé lórí èyí tó ń gan fún rẹ̀ tó fi págbà lọ́wọ́ àwọn èèyàn yóò da gbogbo ẹlẹ̀ pátápátá so àwọn ọmọ tí ò fẹ́ fún tẹ́lẹ̀ àbí tó ń gbá wọn nǹkan míì fún ni àwọn ni ó para ṣe kí ni àwọn ni ó para wá jẹ gàbá lórí nǹkan ẹ̀ so kánú àti ìsọ wípé yóò tún lọ bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí pé kò kú lórí ìsinmi mùsùlùmí àfi tó bá kú mùsùlùmí so kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣàánú wa kó jẹ́ kí a lè yọ èyí tó jẹ́ ẹ̀tọ́ àti ojúṣe nínú èyí tó bùn wa ní dúkìá الحمد لله والصلاة والسلام على رسول Having concluded our discussion on Salah, its conditions, its pillars, is compulsory aspects, recommended aspects, and things that uh, spoil the Having discussed all these, today inshallah we'll be talking on the next uh, pillar, which is the third pillar of Al-Islam. And that is the pillar of Al-Zakah. The word zakah in the Arabic language means an-nama, that that is for something to increase, to develop. And it can also mean uh, for something to be watched, to be pure. So this can mean what? Uh, zakah. When we use the word zakah, it may refer to what? that that is to increase. Likewise, as so far for something to be to be procured. However, the word zakah has another word that can be used in its place, and that is asodakah. The word asodakah is more general than the word zakah But at times, when the word sadaqah is used, it means What is zakah technically? that is in the Sharia. The scholars they say zakah is definitely miqdarin makhsusin min malin makhsusin ila ta'ifatin makhsusa bi shurutin makhsusa. That is to pay uh, an amount, a specific amount from a specific wage to a specific group of people. That is to be owned by a specific group of people with specific conditions. تعبدا لله wa ta'ala with the intention of worshipping Allah subhanahu wa ta'ala. And this is compulsory. It's not something that you say it is supererogatory. It's something that is compulsory. Once you have the financial wherewithal or you have the wealth that It's compulsory on you to give out from each the specified amount. Then you have to do that. It is compulsory on anyone who has what is called nisab to pay the zakah. Inshallah, we'll be talking about the details of zakah. Now, we said zakah is compulsory. Allah subhanahu wa ta'ala says, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهِ مخلصين له الدين حنفاء الصلاة ويؤتوا الزكاة So from this verse quoted, it is clear that zakah is compulsory because Allah said وَمَا أُمِرُوا Then he said what? as zakah and for them to give the, the zakah. So this tells us that it is compulsory. Likewise Allah subhanahu wa ta'ala said وَأَقِيمُوا الصَّلَاةِ وَآتُوا الزَّكَاةِ Establish salah and also pay zakah. This is amr wal aslu fil amri al ujub. The scholars who say the basis in any command from Allah subhanahu wa ta'ala or his messenger, the basis is obligation. So it means it is obligatory to do that. Likewise, Allah subhanahu wa ta'ala telling us about the importance of zakah. Allah subhanahu wa ta'ala says, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَأَتَهُوا الزَّكَاةَ If they repent from kufr and they establish salah and they also pay zakah, فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ They are brothers in the deen, meaning they have embraced Islam. Likewise, Allah subhanahu wa ta'ala, says, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَأَتَهُوا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ when they repent by embracing Islam and they also observe Salah and they pay Zakat, set them free, which means to treat them as Muslims. So many evidences from the Quran and the Sunnah let us know the importance and the obligation of Zakat. Allah subhanahu wa ta'ala said, وَالَّذِينَ يَكْنِذُونَ الذَّهَبَ وَالْفُضَّةَ وَلَا يُنْفِقُونَ فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْ بِعَذَابٍ أَلِيمٍ Those who gather, who amass gold and silver. Gold and silver used to be the currency that they would spend during that time. Yes, both of them are still valuable now. They will spend gold and silver in the past. Allah subhanahu wa ta'ala says, for those who amass gold and silver, and do not spend them in the cause of Allah. Give them the tidings, the bad tidings of what? Of a painful chastisement. يوم حم عليها في نار جهنم فتقوى بأجباؤهم وجنوبهم وظهورهم هذا ما كنتم من أنفسكم that there will be painful chastisement for them on the day that those things that they've amassed, the gold and silver that they've gathered will be thrown into hellfire as a burning steel, and this will be used to branch their faces, their sides, and their backs. Allah subhanahu wa ta'ala said to be said to them, this is what you gather for yourself in the worldly life. What you have gathered, have a taste of it now. So and that's why it is useless for somebody to amass wealth in this watch and the person will be punished for the wealth that he has amassed because he does not pay the zakat. What is the usefulness of the, of the wealth one has gathered if one is going to be punished because of one does not pay the zakat? So as Muslims it is compulsory on us to learn the ruling of zakat. Once you have some property, some wealth try to know if the wealth is something that is zakatable or not. It is not limited to currency. It is not limited to naira, dollar, euro, pound sterling. At times you may have what some things that are zakatable. But because you do not learn about the deen, you don't know that they are zakatable. And that's why you have to ask the people of knowledge. فَاسْأَلُوا عَلَى الذِّكْرِ إِن لَا تَعْلَمُونَ Ask those who know if you do not know. So that you know what you pay zakah on. Watch is not zakatable. Because the one who does not pay zakah of his wealth, such a person is going to be punished on the day of Qiyamah. So it's not something that you say, if I like, I do. If I like, I don't do. No. Once you say zakah is compulsory on you to do that. Unlike sadaqah. As you said, sadaqah is more general. In the case of sadaqah, you may not do that. You may not do that. I say you may not. At times, sadaqah may also be compulsory. When people are in need and what? You have excess. And you have paid the zakah of your wage. And people are still in need. In that case, paying, assisting those who are in need will be compulsory on you. But you are talking about the one that every time it will be compulsory on you to do. That is the zakat of the words that Allah subhanahu wa ta'ala has made compulsory on us when certain conditions are fulfilled. So it is compulsory on us to learn this and to, to practice, to pay this zakat as Allah subhanahu wa ta'ala has commanded. So, uh, as you said, inshallah we'll be treating this uh, the way we treated the issue of uh, salah. We'll be treating the issue of uh, zakah as well to us, for us to assist those who need assistance, those who are to the edge. So all this inshallah we'll be talking about to pray Allah subhanahu wa ta'ala accept our ibadat and may subhanahu wa ta'ala volume our shortcomings. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك